bàbá burúkú ló láwọn in ah. ẹ̀kí ló wá sí ń gbà tó kí mo sì kí mo bá mi mo fi bú ni o mo fi bú ni ó dorí obì ó dorí orógbó kí tòkòtò àwọn máa gbénú gbòòwò wa owó tó máa ní kó máa wá wa wálé. kọ́mọ wa yín wálé. kọ́mọ wa yín wálé ẹ sẹ́yìn sí nǹkan tó mọ̀ fi wa yín wálé àbẹ̀rù pẹ́nu sẹ́yìn ń ṣe kí n. ẹnu lásán ọ̀bí mọ̀ kórè bómi òhó ẹ bá o lè tẹ o àfẹnbá fẹ jẹ tí ẹ ń fẹsẹ rú ló kú o bá a rí gúnugún ká lè sẹ́bọ̀ bá a sì rákàlà mọ̀ bọ̀ kò sóko kò kò kò kò sẹ́bọ̀ kan tá a sì àbọ̀bọ̀ bá a rà kan káràbọ̀ ọmọ ò ṣe é bí o ìwọ sì rèé lọ́lọ́ lọ́kùnrin rí ẹ bó lọmọ sì wá fẹ́ bíbí kára rí ọ̀yà ibà rẹ tún ti dé àbí ṣé ládùúgbò ọ̀rọ̀ bàtàbàtà tí mo pè ọ́ sí kálàkálà bí ẹni àrùn lẹ́rù tó wà fi gbogbo ẹ̀ bàjẹ́ mo jẹ́ ń sọ fún ọ ojú àlá ló wà àlá tí ò sì lè sẹ́ni pẹ̀lú ṣé ìwò mọ̀ pé mi ò níyàn ìdè gbọ́ ẹ̀yìn ni. tó bá dé gbọ́ ẹ̀yìn nǹkan. kò sẹ́ni ó bá wẹ̀ ni kí n wá ti bàjẹ́ sísọ̀bálẹ̀ mi nì kó òde adèrè mọdé lásán ni ló ń jáṣọ. aṣàwòrò ìdílé aṣàwòrò ìdílé. kí ni sọ dìde dìde dìde pẹ̀lẹ́ kí ni sọ tá ń tí ọ ṣubú ẹ pẹ̀lẹ́ ibo ní dùn ibo ní dùn ṣé àyín ni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. olúwa mi ni kí n yín o wọ́n ní ṣe yín pẹ̀lẹ́ pé ẹ kú ọ̀rọ̀ èèyàn kédú òkè ó kújá sóore fẹ́ni tí ó mọ̀ ni ó ń ṣe àrùn níṣẹ́ yín bá wà kì í ṣe ti kú rárá ṣùgbọ́n ṣáájú ohun gbogbo olúwa mi ní bí yín pé ta ni ìyá ọmọ yìí. kò sí ìyá rẹ̀ yín àyìn èmi náà mo gbé e wa bí ẹ̀gbọ́n sì lèmi jẹ́ sí kì í ṣèyà. Ah, ó fi dáa náà ni. èso ah, <laughs> èso. ẹ wo bàbá ní jẹ́ oyè yín pé tá a bá ràdàn àmọ́ mọ́ọ̀bẹ̀ ká fi ṣẹbọ wọ́n ní pé ìwọ fúnra rẹ ó fara rẹ di ni o ẹ o sì ń ṣe ẹ so fẹ́ lò gbọ́ rí ni àbó ò ṣe rí. ìgbọ́ rí o ìṣe rí. ìjọ kan lọ̀tẹ̀ bẹ̀rẹ̀ tí fi dogun ìjọ kan lọmọbìnrin máa ń mọkùnrin ah, nígbà tí èsè ìwọ̀dílé yín tó bá kò ń ṣe tó pẹ́ jù. kì í ṣe ìwọ̀dílé wa lóòótọ́ àmì ah, ṣé ìwà. wo wo wo wo kò sáàyè ẹjọ́ o iṣẹ́ pọ̀ ńlẹ̀ fún wa bóyá kó wá palẹ̀ ẹrù rẹ mọ́. ẹ̀yin ta ló kàn. ẹ dákun kí n tẹ̀lé. o ti gbà. Eh. kí wọ́n náà ń jà bẹ́ẹ̀ lórí eh, kálọ kálọ kálọ kálọ kálọ jálọ jálọ jálọ ó yá dáhùn dáhùn dáhùn dáhùn dáhùn ó yá. Eh, ẹ dákun bàbá. kí ló ló ṣe eléyìí tí ojú ẹ̀ ń dán bí ẹ̀yà yẹn yìí. ẹ dákun orí ìsà ní pariwo láti jẹta ah, ah. orí yìí náà ni. orí kẹ. orí yìí náà ní pariwo. ó ṣe ajẹ́ kí wọ́n ló gbé a ìyàwó rẹ̀ ò lè mú wa ni àbí bí àbúrò rẹ̀ obìnrin tó ti ṣègbè ní dáadáa. Ah, wọ́n ti lo oko ṣáájú mi ni. Ah. èmi èmi náà nìkan náà mo kúnlé pẹ̀lú rẹ ah. ẹ dákun. Ah. ọmọ bá ṣe ṣe ń hàn yín ni yóò pẹ́ jẹ́ yín tó dá lóhùn o. bàbá kí ló dé ẹ dákun. ó sọ̀rọ̀ ní kò sọ ó yí irun eléyìí padà sọ̀rọ̀ mi yọ sùkú leléyìí kọjú sọ́kọ ni mo fẹ́ kó di torí bíi díje tó ń lọ àbọ̀rọ̀ mi yọ mo mọ̀ pé yóò nà mí lówó ṣùgbọ́n ní ntọ́wọ́bùn ní fowó ẹ̀gbẹ́ ẹrú tagitán lóko ó fi jẹ́sù bó ṣe wù mí gan-an nù ó dìrùn mí o. Hmm, bẹ́ẹ̀ baálé mi mo gbọ́ ohun tẹ́ ẹ sọ hmm, n ò sì bá yín jiyàn àmọ́ hmm, adàkẹ́gbọ́ tèmi náà mọ̀ tí. mo ń gbọ́. sẹ́ẹ̀rì owó tẹ fẹ́ fún mi pé kí lọ fi ṣe é rùn èmi ò bá ní kí kúkú lọ fi san gbèsè aṣọ tí mo jẹ nítorí a kì í fi gbèsè sọ́rùn sẹ́sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n fi gbèsè sọ́rùn sẹ́sọ ṣùgbọ́n èló lọ jẹ́ èmi náà ní í sàn án ṣùgbọ́n jẹ́kẹ́ èso tọrọ fún un wọ́n ní oníṣàngó tó dó tí ó àbùkù ara rẹ̀ lọ́ta ìrínisínìṣe ni lọ́jọ́ bá sì rìn làákò ni ó ní máa lọ sírú ìdíje báwọn kó o mọ jáde síbẹ̀ ní jáde ìyàwó olóyè ó yẹ kó o yọ síbẹ̀ kí wọ́n mọ̀ pé ah ìyàwó ọ̀tún lóde yìí kí gbogbo èèyàn bẹ̀ sí máa kó ọ kí mo tiẹ̀ sọ káwọn èèyàn gba tiẹ̀ tó wọ́n mọ̀ yìí pé ìyàwó olóyè lóde ìwọ mọ̀ pé ó yẹ kí ìyàwó ọdẹ kọ́ yọ síbì kan kí wọ́n dàmọ̀ yàtọ̀ kẹ̀kẹ́ rẹ̀ méjèèjì kọ́kàn ojú kan lọ torí ẹran tí ń kó jẹ <laughs> ìyàwó ẹ̀ tó gbọ́dọ̀ yàtọ̀. àgọ́ onílé ti gbọ́. àgọ́ onílé o. àgọ́ yá o ta ni o. àwa ni o. jẹ́ ń dálè

ara rẹ̀ mọ ọ̀yà tó pọ̀. bẹ́ẹ̀ni kódà gan-an bá a ti ń sọ̀rọ̀ yìí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ́wà bàbá olóyè ilé awọ lọ́wà báyìí. ah ó lè tó bá ń. ó lè jù bẹ́ẹ̀ lọ. ntọ́rọ̀ fi délé awọ ah! ó burú o èmi lòun wá ń wí fún mi mo ní ṣé bàbá wà dáadáa òní ṣé wà wà dáadáa báwọn ntọ́ máa rẹ̀ mọ́ tí ò fi gbádùn ara bàbá dùn ò lè yá kódà gbogbo ìlú ara wa ò lè yá èmi gan tí mo dẹ́ ń ò lè gbádùn tí ara rẹ̀ mọ̀ bá yá ah, nǹkan ń bẹ o nǹkan ṣe o ẹ dákun ẹ já lọ òde. èèyàn náà wọ́n ní àwa wí fún yín o. Bàbá o. Bàbá o. Bàbá o. Bàbá o. Bàbá o. Abakini. Abakini. Help! Hmm? Ah, ah. Kábíyèsí, àwọn mò ń dáhùn o, ẹja ń bá kàn. Akànni, ẹ kú oríire àdúrà mi ni wípé kọ́lọ́njá wá ṣoore fẹ́ni tí ó mọ̀. ah ń mú re àwò ń mú ìjà ni mú re. àwọ̀ ṣé kábíyèsí èmi mo rè báyìí ah, ta ni ọmọ wípé eh, kò sí àríyànjiyàn bí oyún fúlàní tó bá ti bí funfun ni ó bí ẹni tó dá ọ lọ́lá báyìí tó tó ń ṣe tó wù ọ tó ń jẹ tó ń mu tó ń gbádùn ọmọ kó ti mo re kó tó ti pọ̀ wá ṣe nǹkan kan fún àbábẹ́rẹ̀ kọ́ wà eh, kábíyèsí ó mọ̀ ọ́ ẹ jèrè ẹ̀yin kábíyèsí ṣé ẹ mọ odò ọlọ́yọ́. wọ́n mọ̀. wọ́n mọ̀. Ah. ẹ lọ wá ìkòkò kan tó bá tóbi díẹ̀ ẹ wà lọ sí odò ọlọ́yọ́ ẹ hmm. lọ fi pọn mi hmm. ṣe ẹ rómi yìí lẹ́ gbé kalẹ̀ ẹ wà lọ sí igbó pupa ẹ lọ já ewé igbó pupa ńlẹ́ hmm. ìtẹ́lẹ̀ ìkòkò òun so ń yín ẹ tún wá lọ igbó ṣe ẹ lọ já ewé oṣè ń bẹ ńlẹ́ ìkún eléyìí tẹ́ ti kọ́kọ́ fi tẹ́ ìkòkò hùn hmm. ẹ wá ṣe é ẹ ṣe é títí tó yẹ paradà tí ó yẹ dàgbò ẹ wá lù wá bí ọtọ. ẹ ṣe ẹ dákun hmm. ṣé kábíyèsí ni ó ṣe ni àbí àwọn èèyàn lè bá wọn ṣe. rárá kò pọn dandan kí kábíyèsí ó ṣe é kò pọn dandan àmọ́ ẹni tí ó jẹ́ bàbá ọmọdé gangan ńlọ gbọ́dọ̀ ṣe kò sì gbọ́dọ̀ mú yàn dání. àwọn wọn bí. a jẹ́ pé yóò bá mi ti yé yín gbà náà. ẹ kò burú ó di ṣíṣe ó di ṣíṣe. kábíyèsí. kábíyèsí. ẹ àbí. sọ̀bọ̀rọ̀ bóun ni gbogbo àfin kọ́. àfin wà lálàáfíà kò sí láburú. adúpẹ́ fẹ́dùmarè hmm, adúpẹ́ dúpẹ́. Hmm, bó wà lára rẹ̀ mú báyìí. ọ oh, ó sì wà ń bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀ ń peléke sí ni. ọmọ ọ̀gá o kí ló dùn ó bá fún ara ìmọ̀ lálàáfíà. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. kábíyèsí wa ń kọ́. ọba ẹ bàbá ti forí adé ru kété wí mi lódò ní ìsìn bàbá lọ pọn mi. ẹ. Eh? kábíyèsí rẹ̀ pọn mi odidi orí adé ọmọ ah. ga o. kí ló ń wí sórí bọ́rọ̀ bá ti gbà bẹ́ẹ̀ lè yún ṣíṣe omi nìkan kọ́ kábíyèsí ọ̀pọ̀n yóò jáwé pàápàá àdúrà táwọn àgbà ní kédùmàrí méjèèjì ọ̀sán bàbá mi gbó. Oh. Hmm? ọ̀dà náà oúnjẹ àrẹ̀mọ mo gbé wa. àrẹ̀mọ ẹ̀ tèmi wá ń kọ́. tiẹ̀ ń kọ́ ń bẹ̀rẹ̀ kùlé. ọbẹ̀ hmm. rẹ̀ lágbè kí ni ajáre bá a ṣe ń sọ̀rọ̀ àrẹ̀mú ò lè jẹun kankan rárá. Ah, ọ̀dà. kí ni ọgbọ̀n jẹ lọ́mù sí ẹ̀rí ọ. ní pọ́nlára rẹ̀ mo ti ń yí padà ni. kò yí nǹkan kan sẹ́ni tí ò lajú láti jẹta sóò ní ọ̀wà jẹun kí ni òun yìí náà tí ìbá tiẹ̀ ti pọ̀ nílàka ìsọ̀bọ̀rọ̀ ẹ̀yin ò nílàka ẹ̀ láti gbà àti gbé àrẹ̀ wọn débi sọ yẹ kí èèyàn máa jẹ láàpù ẹ̀ máa jẹun bẹ́ẹ̀ ti wáyé tẹ̀mí wà áì ìtú ẹ̀rọ mi jẹun lé gbẹ̀rún mi ni àní jẹun ṣé kí gbogbo ẹni tí ń bẹ láàfin kọ́ mọ̀ jẹun kí aláàárẹ̀ ò kókó wá pọ̀. oúnjẹ náà ni kò mọ̀jú jẹ lọ láyé rẹ̀. Mm. ẹ kú ló lè pè mm. kí ló dé gan-an tó fi ní kí olórí kó mọ̀ dé àyìn wá wà rẹ̀ mọ́. Ah, èmi ọmọ ẹnìkan kan mọ àwọn lọ sọ bẹ́ẹ̀ nítòsí wí ńlá wa náà gbọ́ làásìgbà bẹ́ẹ̀. kí ló dé gan-an tí àwọn fi sọ bẹ́ẹ̀. Ah, ah. sọ̀bọ̀rọ̀ sí ọ̀rọ̀ ṣe èmi jákọ̀bí awọ ni àbí mo jẹ́ mo jábí tẹ̀lé awọ tó fi ń bi wípé kí ló dé gan kí ló dé gan kí ló dé gan hmm. bọ́ bá fẹ́ mọ̀ di ọ̀wọ́ lé ta lọ bá wọ́kọ́ lọ bí léèrè. ọ̀rẹ́ rẹ̀ ò yá ó sí ọ́ ó rà mí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú sẹ kábíyèsí ẹ pẹ̀lẹ́ ah. ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ káàbọ̀ kábíyèsí ẹ jókòó ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ọmọ ah, ẹ kú àtàárọ̀ ẹ pẹ̀lẹ́ o ọ gbádùn ẹ mọ̀ kú iṣẹ́ ńlá ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ah. àfi kí ni dùnmọ́ rẹ̀ ọjà bíi amójèrè ọmọ o nínú òrùngbà ìgbà yìí orí adé. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ hmm. ọ̀rọ̀ ọmọ olówó òríra lẹ́yìn bá wà láǹtorí ọmọ ó tó bẹ́ẹ̀ hmm. awọ àdúpẹ́ lọ́dọ̀ náà wọ́n ní àwòdì téèrè bàrà ni atẹ́gùn síndì kánmọ́ kí ló tó kù kábíyèsí ti ṣe ó sì ti dé. bó <laughs> bá ti yá kì í tún pẹ́ mọ́. kì í pẹ́ mọ́. ó pé ó pé àdúpẹ́. ọmọ ìyá kò jẹ́ jẹ́ pé kábíyèsí dẹ́fìlà lọ bí ẹ ti lọ ṣe kínní yìí o. ẹ mo dẹ́fìlà lọ ni a. Ah. o pe eh, eh, eh, mọ dẹ́fìlà o. ẹ ẹ ni wọn mọ dẹ́fìlà lọ. Ah, ẹ dákun ẹ mọ bínú ẹ gbọ́dọ̀ dẹ́fìlà. Ah. kí ni ó wàá ṣẹlẹ̀ báyìí ní ìsìn. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ọgbọ́n òdigi wọ́n ó tún ṣe ni èyí tí wọ́n ṣe ti bàjẹ́ tó kí ni ṣe awọ kábíyèsí ó tó ru ẹrù tó ti dààmú adúrú dààmú tó ṣe lọ ẹ ṣe bẹ́ẹ̀ ní làákàyèsí rí náà ọmọ wípé àṣà wa àwọn ọba àwọn ọba aláyé níjọ wọn bá ti gorí ìtẹ́ báyìí wọn ò gbọdọ̀ forí kodoro lẹẹmọ láéláé ṣé kábíyèsí wà forí kodoro ru apẹ lọ bí tó rù lọ àtòrù bọ ẹyà ṣe yìí bọba ṣe wà bẹ́ẹ̀ kárọ ọmọ ó sì yá ẹdọgbọn sí i bó lẹ ṣe sọ ohun ẹ sì sọ ní ìsọkò ẹ mú kàkàrà ọba kí ẹ sọ fún ṣé wọn mọ̀ pé ọba ò yẹ kó máa forí kodoro ká ni èèwọ̀ ni ṣé wọn ṣé kábíyèsí ọ wà forí kodoro rú kòkò láàrin ìlú lọ́bí tó rù lọ́hùn àkọ́dá ẹ̀ tẹ̀ bí ẹ ti ẹ̀ ṣàṣìṣe yìí yẹ kẹ́ ẹ bò kẹ́ ẹ ṣe tẹ́sí kára ọmọ ya ẹ̀ láàánú láàánú ẹ jẹ́ ń so ọ̀rọ̀ fún ọ. ẹjọ́ sòótọ́ ọ̀rọ̀. Ah, ah, ẹ ah, láàánú kí wọ́n tó ṣe. èyí ṣe tó ní gẹ̀gẹ́ yín fi mọ́ dọ́pọ̀ ìlẹ̀kẹ̀ tó ní bàtà yín fojú de eégún ẹjọ́ ìṣẹ́jọ́ yín gbogbo ẹni abáti nífẹ̀ẹ́ sí báyìí náà ní fojú di ni. sáà fojú di báyìí. ẹ wo àti kábíyèsí jáwé kò jáwé o pọnmi kò pọnmi o èmi àwọn ọmọ wíbẹ̀ ń wò tí ẹ̀ wá ṣe nǹkan kan mọ́. ẹgbẹ́ rẹ̀ mọ kó ònú ilé mi báyìí kẹjẹ kẹlòmíì ò wọlé kí n ráyè dáhùn. bàbá n ò yóò pe ẹlòmíì wọlé bí. jọ̀ọ́ ní sùúrù abó ló ṣe ń ṣe níwájú kábíyèsí ọmọ wa ń lẹ̀ bá ara rẹ̀ ọ̀yà ló ṣe rọra ṣe wọlé ọpẹlú mi wọlé arànjú kankan bí ojú ẹ bọ kí ni gbogbo tó ṣeun awọ ẹja sòótọ́ ọ̀rọ̀ bó ṣe sọ wọn dà pé kí wọ́n gbọ́ ọmọ lọ àwù àìkànnì ọ ẹ ti ẹ láàánú kábíyèsí pẹ̀lú wàhálà tó ṣe lọ ẹ sọ dákútẹ́ ẹ lọ gbẹ́ lómiì wá ládùúgbò gbogbo ọlá tó dá yín àkọ́dá ẹ ṣèyàn ẹ ṣe kúure. ọ̀tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ah, iṣu ni mí bẹ́ẹ̀ gé mi lórí bẹ́ẹ̀ gé mi ń di n ó ṣòro ilé bàbá mi n ó ṣe mọ́ ni mo wí fún yín. ọ̀tún ọ̀tún èsúrò awọ ọ̀rọ̀ yìí ṣèjà o èdè yín ni ò yéra o hmm. èmi ò padà lọ tún omi nǹkan ni. ẹ tó pọ. kábíyèsí hmm. àní ẹ mọ yín láàmúṣẹ àní wọn ò ní ṣe nǹkan kan mọ́ ni mo wí hùn. àwọn ọmọ ṣe báyìí ṣe bẹ́ẹ̀ dàpọ̀ àwọn ọmọ ṣe báyìí. wọ́n torí adé mọ́ kábíyèsí la bàbá ah, ní ká dáná ejò bó ti gùn tó wá ti náà bọ́ lé. bẹ́ẹ̀ni ah, ah, tinúbọ lè wo ti ọmọdé yìí kó ti ń ṣàárẹ̀ lọ́wọ́ kọ́lọ́mọ́jì òkú mọ́ a lọ́wọ́ kó wá wo tìkúnlẹ̀ abiyamọ dákun jìbù rẹ̀ ìbúrẹ́. ẹ ẹ dákun ẹ jọ ẹ ṣàánú wa mẹbẹdùmarè tó dá yín ni ò jẹ́ kẹ́ mú ọ̀tá ó mú yín látijọ́ yìí bẹ́ẹ̀ ni òun náà ó sì wáá rí yín báwọn ló sì wáá gbógun lé yín lọ hmm. ẹ wáá dákun afolódùmarè bẹ̀ yín ẹ má jọ ọmọ yòókù ẹ bá wa ṣe ẹ jọ̀ọ́. àwọ̀ ọ̀rọ̀ wọn bá ń sàn ọ̀rọ̀ gidi wọn bá ń sàn èmi náà dẹ̀ bẹ̀ yín mo ẹ dákun kábíyèsí tó ti gbà láti ṣe ẹ tún wá lágídí wípé ẹ ní ṣe máa agídí ọ̀dà ẹ tọ́lọ́hún ẹ tọ́lọ́hún tó fún yín lágbára àbí. inú mi ti rọ. tí èèyàn bá kílé rẹ̀ fún kò ní mọ̀. a torí ẹnìkan ṣe nǹkan kan ni a wọ ẹnìkan mẹ́nìkan la. ààrẹ kò ṣe tí ò ní bàjẹ́. ṣé ẹ kábíyèsí ń wọ́gbó kiri ń wódò káwọn kò tiẹ̀ ní sẹ́lẹ̀yìn òun bẹ́ẹ̀ mọ́. àdúpẹ́ nínú fùfù ni. ọmọ yìí ó sì gbádùn. ó mú un fúyẹ́. tiẹ̀ ò ní bàjẹ́ <laughs> ó mú un fúyẹ́ ayé rẹ̀ ọ̀dà. bá a ṣe ṣeré. yóò dáa fún àwọ. ìyàwó ọ̀tún láì dì. Ah. Ah, ah. n ò ní pa yóò kàn wá sun oorun ọjọ́ méjì pẹ̀lú mi ni. n ò pa ọba mọ̀ ń pa ó yẹ tí ì máa ń tó èdè. Ah mo ló ìmọ̀ tó èdì. àwọn ọmọ ṣe báyìí. ìyá wa oúnjẹ yín rè kẹ̀tì ẹ̀ fi nǹkan sínú látàárọ̀ n ò jẹ́ ẹ jẹ díẹ̀. ṣé oúnjẹ tọ́ sí mi lẹ́nu ni ẹ gbọ́nà èmi ló dé tí wọ́n pé wọn ò lè lọlé àwọ mo ẹbí mi mo bímọ mi. ṣé bó ti gbé wọn lọ sílé awo ara wọn ò yá ẹ jẹun díẹ̀ tó lóye ọ̀túnba lòun ò lè fìyàwó òun lẹ̀ mo lè fara mi lẹ̀ ṣebí kára ọmọ mi ó ti yá ni. ara wọn ò yá ara wọn ò yá ẹ jẹun díẹ̀ ẹ jẹun a ní òun ò jẹ mo ti ẹ̀ ń ṣèkìlẹ̀ kan ẹ jẹ a ní òun ò jẹ mọ́ gbé e lọ. ẹ fi mo ní wọn ò jẹ mọ́ gbé e lọ àbọ̀rọ̀ kù sí díẹ̀ mi. ẹ má bínú ẹ má bínú. ẹni tí òyìn jẹun dà. Hmm. olóyè kò lè ṣeé ṣe kò tẹ̀ lè ṣeé ṣe rárá ni èmi mo jóye ìyàwó mi ò jóye ẹ̀gbọ́n ò lè wá gún ọmọ ọba lẹ́sẹ̀ kọ́ jẹ́ ẹsẹ̀ ìyàwó mi wọ́n ti máa lọ rí yọ ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ẹnu oró ọgbà ìjánu kò lè bá mú èmi mọ̀ sọ má da kábíyèsí láàmú ṣé ni mo dáràn fún kò ní ṣeéṣe. ó yé mi àbọ̀ gbọ́ mo sì gbọ́ ọ lágbọ̀ọ́yé ah, ah, àmọ́ ọ̀bá jẹ́ àpèwèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ arọ́nà lọ wo ah, ọ̀bá bẹ̀ wò bóyá ajẹ́ gbọ́ nítorí ọmọ ọba. kí n bẹ awọ àgbẹ̀dọ̀ Elédùmarè ò ní jẹ́ kí n torí pé ń jẹran kí n máa pe màálù ní méjì dá ìta gbangba là á ta gbangba bẹ́ẹ̀ sọ bá kú ìtànìyàn ṣe fún èmi ò ní bẹ́ẹ̀ n ò lè bẹ awọ. ọ̀tún ọ̀tún ṣe sùúrù o ah, ah, ti bínú jù ibi àṣẹ bá bínú dé bí kòkò jù bá ṣe bẹ́ẹ̀ bínú ẹlẹ́kọ̀ọ́ ní lè rí dá o. bẹ́ẹ̀ ni. àgbà ajá sì ni ọ̀gbọ́dọ̀ bá wọ jẹ́. Mm, mm. olóyè n tẹ́ wù ọ̀rọ̀ yé mi ju ẹ̀yin gan-an lọ ah, ó ti yé mi gan-an ìjàngbọ̀n ó ti kú ò lẹ́ lọ́rùn ẹni ó kú ẹni ó kù lọ́daràn sọ̀rọ̀ mi yé nígbà bá fòye yín lẹ̀ fún yín ṣé bẹ́ẹ̀ mi mo joyè ìyàwó mi ò joyè nígbà bá sì fòye lẹ̀ fún yín ẹ fi alọ́rùn lẹ̀ èmi ò joyè tí mo ah, ah. fi ọ̀tún lẹ̀ fún yín. sọ́tọ́ báwọn ni. ó jù bẹ́ẹ̀ lọ. a ah, má ṣe báwọn. ó jù bẹ́ẹ̀ lọ. ẹnu de. ẹni kí n má lọ rèé bí awọ. Eh. láì tí ì kú mi. ǹjẹ́ ilé ò lè gbà kí awọ kó wa máa gbẹ́yàwó mi tó fẹ́ káwọ́ máa ń dáwọ́ ìyàwó mi. a mọ̀ kó ṣòro láti gbà. láì ṣe mọ̀lẹ́bí wa bó tẹ̀ ṣe mọ̀lẹ́bí wa sọ́lá tọ́ sí i. òòjọ́ kàn gùn ìṣọ́gun ìyà. ìwọ náà wò ó ṣe. ṣé wọn lọ́wọ́ orí ẹ̀ ṣe. O kọ ká sọmọ ẹni inú ẹni ní í gbé a ní òṣè sùúrù. Eh, eh, eh. Ah! èmi ò ṣe ni. ọ̀rọ̀ kábíyèsí wa là ń wí yìí. ṣé ò lè gbà yóò gbà. pẹ̀lú ọkọ mi ara ò ní ní ọ́ ọ́ yè pẹ̀lẹ́ ọ́ lágbára ọlọ́run ọ́ agbára àwọn tó tẹlẹ ìdó pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. ẹ wà ládé. kábíyèsí. kí ló tún dé o. kábíyèsí kí ni ò dé ṣé bí wọn ti wọn wò náà nù iwájú ni ẹ̀yìn ni kábíyèsí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mú ẹlẹ́dẹ̀ mọ̀ wọ́n gbà á lọ náà nù. ẹ wà ládé egbò tí ò ní pelégbò ni oníṣègùn tí ó wò ó ní sàmúdì ṣé ọ̀rọ̀ ààrẹ mọ́ ó yá dẹ̀dá ó yá ṣẹ̀dá. kábíyèsí ẹ dákun ẹ bá ń bu olóyè ọ̀tún pé kí wọ́n ṣàánú mi. ó kú yá dẹ̀dá àtàṣẹ̀dá ọ̀hún kó tó gbágbára fáwọ́ o. tágbàlagbà bá fẹ́ẹ́ pè ní lọ́kọ̀ṣẹ́ iṣẹ́ líle líle ni wọ́n rán ni àwọn gan ò lè gbarú ẹ̀ bàbá filọ̀ ṣe yọgbà ni hmm? aṣọ ṣe yá ẹ̀sìn ṣe yá ìyàwó lé ẹni àmọ́ táwọ́ yàwó o ti kó asín yé kó asín kó tó ṣẹnu tọ́lọ́ tọkùnmàkà yọkùnmàkà kó tó máa fi gba ẹsẹ̀ rìn o kíní kan ló yé mi o òlélé ní lékè náà àpáàdì ní síwájú olùfọ̀nà èmi ni wọ́n lékè àwọ̀. lórí hmm. adé. kábíyèsí aládé o hmm. adé pẹ́ lórí. Mm kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káṣẹ ọpẹ́ lẹ́nu yín kànrin kése kábíyèsí ajíṣẹ́ tẹ ràn wá adélé awọ àsìbá ní gbólóhùn àmọ́ àwọn ń kó yé wa wípé nínú pẹlẹbẹ nínú kangiri ẹ̀kẹ́ láti ṣèkánu méjèèjì ni o ó ní nínú kí olóyè ọ̀tún ó yọ̀ǹda ìyàwó rẹ̀ fóun kóun ó sì tọ́jú ààrẹ mọ́ àbí ká fòun lẹ̀ sáàyè òun. ṣé ẹ bá ń bẹ ni. kábíyèsí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà báyìí ibi pẹlẹbẹ ní èlélẹ̀ ẹ wò awọ ti di ọ̀kànràn sólódì lọ́rùn. ọ̀tàkù òwúrọ̀ hmm. ẹni bá mọ̀ ṣe òkùnkùn má má ṣe dóṣùpá lóru n tó dé ló ní ká wáá wò ó ìrìn òru ò yẹ ọmọ ènìyàn àwọ àwọ yorùbá sì máa ṣe bó ṣe tó. ẹ kábíyèsí ibi olóyè yín ni ọ̀tún ẹ̀yin ò ṣe pa láṣẹ fún kó yọ̀ǹda ìyàwó rẹ̀ fáwọ̀ àbí ẹ nígbà tí ìkúkú ṣe pé yóò gbé e lọ. kábíyèsí ò mọ̀ fọ́n. wọ́n wàá fọ́n. ṣọ́wọ́ tẹ́yìn náà sọ̀hún ṣó mọ ọpọlọ dání. ilé kí wàá ní tuntun nínú ilé tí mo sọ kalẹ̀ yìí nísìn ewúrẹ́ tó da fánù ẹ̀jẹ̀ rẹ̀ kọ́là èkó ni nbọ́ọ̀tù náà ló dá gbogbo ẹ̀ lẹ̀. ọ̀wọ̀ tíbi bá ń pani ká wí èwo wá ní tó o bá kọlù mí ò gbàṣu ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ lọ́tún sọ ìró kúkú tí ì pọ̀ jù olè lawọ náà olè bíi bò ó ilẹ̀ wo jájáwọ́ náà àpótí èyọ ká gbómi lákaná. Ah, kò burú n ò tiẹ̀ lé wá fẹnu lẹ̀ kí n fẹsẹ̀ kọ ẹ̀jẹ̀ àrèlé. Hmm. ká máa relé. ẹ̀jẹ̀ àrèlé. tó. rárá o ẹ ǹlẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ ǹlẹ́ sí ọ̀sá rẹ̀ ra ìyá iṣẹ́ awọ lórí wọn ẹ mọ lọlé ọba àdọ̀la padà wàá gbàgbọ́ ọmọ tì í ọ̀dà o ọlọ́wọ́ fún aláàfíà ẹ ẹ ta ló tún kàn nù yín o. àwa lọ. ẹ ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ta ń sọ fún yín pé ẹ̀yin ní nǹkan kò lè kàn yín pínrínpínrín kò sì ní kàn yín wo ẹ̀yin ìwọ ọmọ bọ̀ ń tiẹ̀. ẹ ṣe o òsòkè orí fàárẹ̀ sí yín o. àṣẹ àwọn táwọn ń wárì kì í ṣẹ̀yìn ẹ wo àwọn tó nìkan ṣe rèé tí wọ́n mọ tí wọ́n wá ṣe ẹ̀yin ọmọ tẹ́ ẹ wá ṣe ẹ mọ̀ nájú kẹ́ mọ̀ ah. gbàtẹ́gùn wọlé lọ jàre. ọgbọ́n tó wí ni. ẹ ẹ mo ṣe bẹ́yìn ní bá wí ni. Ah! àbùkù àbùkù rèé bí ìyá ńlá bá gbé ní sánlẹ̀ kéékèèké bẹ́ẹ̀ mọ̀ ń gorí ẹni sí ẹni o àbórí kí ni wọ́n kàn yìí àwa ní bá wí báwọn ọmọ ìrankíran ọmọ tí ò lẹ́nìkan. Hmm. ọmọ ṣe o èyí ah! bí ìbá ṣaṣu ẹni tọkọ owó ẹni bá ró bí ìbá sọ̀tẹ̀ tó tẹ̀ níjù tọkẹ́ yẹn lépọ̀ má díẹ̀ ah! ṣé ìbí tá a bí ẹyẹ lé làwa làwa bí adìẹ oko bí èyí tó dàbí ká fi gbádùn mọ́lẹ̀ yìí ká sì mọ ẹbọ oúnjẹ lọ àbórí wọn náà wọn náà èmi. àbórí bó ti dàbí pẹlẹbí ah! gbogbo ara kìkì eegun. eegun lẹ́yìn ọ̀gá. Hmm ẹjọ́ rẹ̀ kọ́ ohun tí wọ́n bá fún fún fèrè ni fèrè ń fún jáde iṣẹ́ tí wọ́n bá sì rán kọ́ bí kò bá sọ́ra iṣẹ́ òun náà ni ọ pa. Ah, ah, ọ̀tún ń ṣàdúrà fún ni eh. iṣẹ́ náà ni ọ pa ọmọ tí ọmọ bí ẹ ṣe bá gbàlagbà sọ̀rọ̀. iṣẹ́ òun ni ọ pa ọwọ́ eh. àmọ́ tó ṣẹlẹ̀ má jẹ́ àwo tiẹ̀ o níta bàbá wa àyìn ni ọjà rán o o gbọ́ sórí tiẹ̀ ń ariwo ọjà lásán ni o ti gbọ́ ìjà àjọkọ̀ ká mọ̀ wọn tí yóò ṣẹlẹ̀. ká dúró dalẹ̀. Eh. Ah, ah. wọ́n máa lè gbé síwájú. <coughs> bí ti ń lọ bẹ́ẹ̀ ni ń kọrin arò lọ bí n bá ti ń lé orin mi ní ìsìn kẹ́ ẹ máa ní àlùgbìnrin ṣé gbọ́ ìyá rán mi lókun bàbá rán mi lọ́sà ìyá ń jẹ olè yìí mi bàbá ń jẹ olè yìí mi ìyá fọwọ́ nòpo bàbá fọwọ́ nàmù kópo padà wá dọmọ kámù padà wá dọmọ báyìí sá ni fọwọ́ kanlá ṣe ti bẹ́ẹ̀ wọlé lọ pátápátá hmm. táwọn òbí ẹ̀ wá dẹni tí ò nírètí kankan mọ́ láyé ǹjẹ́ ti wá rí báyìí nísìnyí pé ọ̀dàlẹ̀ ò lérè. bẹ́ẹ̀ ni. nítorí náà aláyì kọ́ wa pé ká mọ̀ mọ̀ dalẹ̀ mọ́ ó dùn àbí ó dùn. ó dùn ó tún lóyún nínú. ó dẹ̀ jẹ́ kí n tún sọ fún yín ṣé ń gbọ́ hmm? lọ́jọ́ kan ẹ ǹlẹ́ ìyá wa. ẹ ǹlẹ́ o. bàbá ní fún yín ẹgbà káì ọ gbọ́dọ̀ gbá ah! ẹrù ọ gbọ́dọ̀ pòṣùká ẹlẹ́rù lẹ́rù ọ̀pá àbà ẹwà ládé kábíyèsí oníṣẹ́ ikú ló fi kú rán sí ọ yìí ah! kí ló dé kí ló dé ẹni kọ́ lọ́ṣà ọ̀sá ọ̀sá ẹni kọ́ lọ́ṣà ojú tọwọ́ ẹ̀ lẹ̀ ojú tọwọ́ ẹ̀ lẹ̀ kí ilẹ̀ tó fẹ́ ó ṣe. bàbá ní kí n sọ fún yín wípé ẹ̀rù kọ́ orí aka ni ẹ̀rù àké náà orí aka ni aka nìkan kọ́ ní gidi ń bẹ nígbó wọn ní bá pàwọ̀ bá ṣe sán àká sórí ni. aka nìkan kọ́ ní kí lóòótọ́ torí Ṣàngó la ṣe bọ̀wọ̀ forógbó orí kí lorógbó ṣe fún wa ẹni tí ọ̀dẹ́ mi kan kò lè gbẹ̀mí kankan o léyìí tó wá ṣe yìí igbó ò ní gbà á ah. ọdún ò sì tún ní gbà á. ó dáa bàbá wa wọ́gbọ̀ wọ́n gbé léyìí. èmi ò wà dáràn báyìí mo kàn jọ̀gbọ̀n kábíyèsí. kábíyèsí ọba wa aláṣẹ ìkejì òrìṣà ó ní kọ́mọdé ilé gbọ́ kó sọ fún toko kágbà ọ̀dẹ̀dẹ̀ ó gbọ́ kó rò fún nájà gbogbo wa gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn ọmọ o wọ́n ní gbogbo ibi tábà máa lò sí àwọn ọmọ fi tó wa létí o mo wí ire àbí n kò wí ire. kéré o kéré o. kí ló dé kí gbóyún tó jókòó báyìí bàbá dà. àmọ́ ah, tí ń ṣẹlẹ̀ o bàbá ò jáde sí wa látòórọ́ o oníṣẹ́ ẹ̀kú ń gbọ́ kí ló dé táwọn èèyàn ti jókòó síra ẹ̀ látàárọ̀ tẹ́nì kan kò dé ẹyọjú sí wọn látàárọ̀. ìyá ṣe é gbọ́ lẹ́nu mi bàbá ní kí n sọ fún yín pé àpọ́nlé ìyá ká kò sí ìyá ká kan tí òòlù kọ wọ́n ní kó wá yín kan ìgbàlẹ̀ yín lọ pátá àtọ́jú ẹnì kankan mọ́ kọ́lọ́n jẹ́ aṣọ orí fẹ́ntì ọmọ ni ẹ mórè lẹ̀ yìí ṣe é rò pé mórè ni. oníṣẹ́ ẹ̀kú ìdẹ́kun ẹ má wàá rò bẹ́ẹ̀ ẹ bá a lọ bẹ bàbá nínú ilé kí bàbá ó dákun ẹni bá ṣàtò nígbà òun lásán sátọ̀ ẹ dẹ́kun ẹ lọ bá wa bẹ̀ wọ́n elédè ò ní fọ́ra nìyí. ara ò ní àtẹlẹ ẹ̀yin náà lè gbádùn. bàbá o. ẹ má wulẹ̀ da oníṣẹ́ ẹkú láàmú. Ah, ọ̀fọ́ ti tọ̀ sígbàgìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ dání ni. Ah. ṣebí. ọba yín ti sọ pé òun rọ́gùn mi ṣẹ́ ó ní kò sí bọ́pọ̀ ṣe sórí tínàkínà ò ṣe onírọ́ lásán là ń pa jẹun. bàbá bàbá àwa mọ̀ pé ẹ̀ parọ́ akínyìnjẹ lọ́rọ́ bá wà àwọn ò mọ̀ pé dìrun adìẹ àwọn tá a wà nígbèkùn àìsàn àwa la lè mọ ìyà àlàáfíà àbí. ṣé ẹni tó ló ń jẹ ńlẹ ṣé irú wọn lè mọ iye bí ni bẹ́ẹ̀ ṣé gbogbo wa yìí bàbá ara ò lè rọ̀ wá ká jókòó bá ṣe jókòó yìí bàbá oríṣi òkè ó gbà wá ní kó má fi ṣọ́ ara wa dè wá mọ́lẹ̀. dẹ́kun ìṣàánú wa bàbá bàbá dẹ́kun. ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n. afẹ́fẹ́ lásán ní ń gbé e lọ bẹ́ẹ̀ rojọ́ látò nídọ̀la tí wọ́n ṣe ò yí padà. ṣé bàbá yín ti lóun ọ̀ràn mi ń ṣe ẹ dákun tẹ́mi bá wọ́n ń jíṣẹ́ ọ̀hún ṣé kìí ṣe pé ẹ̀tẹ́ ń bọ̀ nù ni. èèyàn tó bá lónìí ẹni olùkọ́ ló ní apá afọ ọba ló ṣà nílùú ẹ̀ àmọ́ ẹ bá mi wí fún o ẹni mo ní tí ajá bá ń sábà ẹkùn kẹkùn sábà já káò àjànàkú lọ lọ́la ajá orísun ń bọ̀ tẹ́tà báwọn tó ajá lẹ̀ ṣé ìgbà ajá lè mẹ́rin sọ ni. ẹni kò sinmi ẹ̀dọ̀ kò fọwọ́ sí ìdánwò gbé ẹ lọ jíṣẹ́ fún un bàbá o bàbá o ẹ máa lọ o ẹ máa lọ màmá ẹ máa lọ orí yín ìrún o ìrún o. èyí ara mi nǹkan dé. àwa ò gbà ó bí kábíyèsí lè wà nílé àwọn a ò àwa ò fẹ́ o àwa ò gbà bí kábíyèsí lè wà nílé àwọn a ò àwa ò fẹ́ o àwa ò gbà kí kábíyèsí lè wà nílé àwọn a ò fẹ́ o àwa ò fẹ́ o àwa ò gbà kí kábíyèsí lè wà nílé àwọn a ò fẹ́ o àwa ò fẹ́ o àwa ò gbà kí kábíyèsí lè wà nílé àwọn a ò fẹ́ o àwa ò fẹ́ o àwa ò gbà kí kábíyèsí lè wà nílé àwọn a o àwa ò o àwa ò kí kábíyèsí lè wà nílé àwọn a o àwa ò o àwa ò kí kábíyèsí lè wá nílé àwọ a o àwa ò fẹ́ o àwa ò gbà kí lè wá nílé àwọ a o àwa ò fẹ́ o àwa ò gbà kí lè wá nílé àwọ a ò fẹ́ o. ó tó. mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú ọlọ́fin o mo kí yín ẹ̀yin ọmọ Oòduà ẹ ṣe sùúrù ṣé ẹ rí a gbọ́dọ̀ fi ìkánjú jorí ẹja o ẹni bá sì fi ìwà ń wára lédà lórí ikọ̀ ó ṣeéṣe kó fẹ̀yìn bẹ́lẹ̀ ẹ gbọ́ sùúrù ni ẹ ṣe o ẹ ṣe sùúrù. a ṣe sùúrù kankan kí kábíyèsí èrè ìparí ìjà tí ń bẹ láàrin òun àtàwọ ọ̀pọ̀lọpọ̀ sùúrù ì máa ń sọ ní ìdàgọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ agọ̀sìrè a máa kó bá ni ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí gbìn ní lójú koríbo mẹ́gbọ́ná erin méjì ní ń jà yìí àwa koríko abẹ́rẹ́ là ń jìyà níjọ́ òsíjọ́ òná ẹni tó bà ló mọ̀ ẹni tó kàn ló lè sọ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní a má délé àwọn mọ́ ẹ ti ṣètò oníṣègùn míì lẹ̀ fún wa èjìkádùn ní mélòó ń tejò ọkọ́dùnrún làgbẹ̀dẹ́ ọ̀rọ̀ kọ́tà ẹ̀já parí ìjà tí ń bẹ láàrin wọn ní kí ẹ pàápàá ni. ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ ìlú ọlọ́fin ọ̀rọ̀ yín yé mi mo gbọ́ yé dáadáa kódà ibi tẹ́ ẹ̀rù dé mo rù ú jù bẹ́ẹ̀ lọ. kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó máa wàánu ọkàn yín ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí oyún ṣẹ́ kò ní gbàdúrà kọ́ ọmọ ó kù ìdùnnú onílù ni pé kí ìlú ó máa gbòòrò ìdùnnú ti wà nù ẹ gbọ́ mo fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ ní ò níyanjú. ẹ wo bí kó wà níyanjú ni ẹja máa lọ wọ́rọ́wọ́ ẹja máa lọ kó kó wá nǹkan ṣe sí ni o kẹ́ ẹ̀ wá nǹkan ṣe sí ni kẹ́ ẹ̀ nǹkan ṣe sí ni. Ah, kábíyèsí o kábíyèsí kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹgbẹ́ra sọ lórí kábíyèsí kí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí. ṣé ò sí o tójú fi pé tẹsẹ̀ fi pèlé. kábíyèsí kò sí láburú nǹkan ayọ̀ náà ni gbogbo akitiyan àwa olóyè láàrin ìlú yìí kọ́mọ́ bá sógun kọ́mọ́ bá sọtẹ̀ ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wọ́rọ̀ àti ẹ̀bẹ̀ àti gbogbo ẹ̀ inú wa dùn láti sọ fún yín pé ọ̀tún ti gbà láti fàyàwó ẹ̀ kalẹ̀. ọ̀tún <laughs> ń gbọ́ <laughs> ó gbà láti fàyàwó ẹ̀ kalẹ̀ fún kíni. bẹ́ẹ̀ni kábíyèsí. fún kíni. kábíyèsí ẹ fún pé gbogbo ọ̀rọ̀ tí ń jà rìnrìn ilẹ̀ náà ni lórí ọ̀rọ̀ awọ kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ apá èso kéṣù ọmọ bá tiẹ̀ lọ ọ̀tún oyè gangan mọ̀ wípé ní páàgùn ní ń da àwé láàmú. ìlú mòye. kábíyèsí o. <laughs> ẹ ṣe ẹ kú àgbálẹ̀ mi ẹ kú ìfẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe. ẹ ṣeun kábíyèsí. ṣé ẹ rí gbogbo yín pátá ẹ fẹ́ràn mi. Ah, ah, ah. kábíyèsí. bẹ́ẹ̀ ni. ebi aláṣẹ èkejì òrìṣà lẹ́ ń pè mí èwo ń ta wọlé yìí o ó kì wo là máa fi kì láàrin ìgboro ojú ni gbogbo yín ọ̀lẹ sì ni ẹ̀ ṣe é yá ń tọrọ ẹ ìtàkì ebi tó kún bá le là á máa kí náà kí ẹ ìtàkì. kábíyèsí kábíyèsí àìṣojú o akíniwá gbogbo torí bá a ti ń ṣe mẹ̀lọmẹ̀lọ yìí kí ni mo bá a dàrú ni àbí. bẹ́ẹ̀ni. àti pé àfẹ́ kí nǹkan ṣàrẹ̀ mọ́ n tá a fi ń ṣe báwọn kábíyèsí kì í ṣe pé àmọ́ tó yẹ ká ṣe. kí ìlú má bàa dàrú. bẹ́ẹ̀ni kábíyèsí. ni kí awọ kó wá di òrìṣà òkè mọ́ mi lọ́wọ́ nítorí ìlera rẹ mọ́ ni kí n wá da ìgbésí ayé àwọn kan rú. ẹ pẹ̀ fún ẹ̀mí yóò gùn. ṣé tìdùnnú tìdùnnú ní ọ̀tún ṣe fẹ́ fa ìyàwó ẹ̀ kalẹ̀. òye bẹ́ẹ̀ o. Hm? Ah. nígbà tí olúgbó ò ní mérin wá ẹ máa ń wérin káàkiri igbó olú ọ̀dọ̀ ò ní mẹ́fọ̀ wá ẹ máa ń wẹ́fọ̀ káàkiri ọ̀dàn agbẹ́dọ̀ ẹ wo ojú pọ́n kókó má fọ́. ọ̀gẹ̀dẹ̀ pọ́n kúkú má dẹ̀ ọ̀rọ̀ tó bá gbo àgbà jìgàjìgà tí ò pa àgbà yóò sìn lẹ́yìn àgbà kẹ́yìn ni. kábíyèsí kábíyèsí o kábíyèsí kábíyèsí wàá mú ìlọ ọ̀tún lọ ọ̀tún ọ̀tún. ṣáà tún jẹ̀bi ni. bàtà ti jákun ọ̀rọ̀ dìkalẹ̀. dá mi apá mi agbá ni ají ni ibi wo lọ̀gbàgbà tí gbani níjọ́ ogun ṣé wàá fi mí joyè àwòdì tí lè gbájì ẹ̀ òfin mi jọba ò mi láṣẹ pa. fi mí ṣẹ̀sín láyé wọ́n ń bọ́ lọ́rùn mo wá di ẹni àbùkù láwùjọ ah! awọ fi mí ṣẹ̀sín èèrà awọ gan fi mí pegi o sì bá ń takú ibi wọn lọ gbàgbà gbà mí lọ́wọ́ awọ awọ gbọ́dọ̀ fi mí ṣẹ̀sín lẹ́yìn. dúkìá wọn ni o gbà mí lọ́wọ́ àwọ Elédùà. ẹ ǹlẹ́ o ẹ gbọ́ ta lẹ̀ ń béèrè. ìdí àárín ló kọ mi ọmọ bàbá wa Ọ̀rúnmìlà Àgbọnnìrègún ni mo jẹ́ mo ń sáwó kiri ni ifá ló ní kí n sáwó wá sínú ìlú yìí ni mo ti ẹ̀yin ọ̀nà àdá ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ kí n lọ jíṣẹ́ fún bàbá náà torí ọ̀rọ̀ ìlú wa ìní ìsìn ojúlálá kan fi sọ́rí ni ah, ìlú dúró tìkanra tìkanra ni péponu fìtílà ṣe é jó tìkanra tìkanra. èwo ló dé sóògùn wọ̀lú ni. ẹ bàbá ogun ọ̀wọ̀lú ṣùgbọ́n èyí tó wọ̀lú jogun lọ èyí tí ń jà wo ogun abẹ́lé tó gbóná bíi jogun ni ẹ̀yin ẹ sá máa wò ó ti yín. lọ́tà ti pa bí sàwùrù ṣe é tilẹ̀kùn tiẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ àwo sọ pé òun kan yà ni mọ́ta láwìn wọ́n di ọ̀pẹ́ ń gbá ibì kan ni ó sì padà já sí. kí ni n ó ṣe ooo. ẹ kú sùúrù o. Ah, sùúrù ni bàbá ńkọ́. Ah, ní bàbá wà dáadáa ṣùgbọ́n ẹ ní láǹfààní àti ríran bí báyìí torí ipò tí wọ́n wà. Eh, kò séwu eh, ó dìgbà nu ojú ò mọ̀ tún ra rí. Eh, ẹ dákun bí ìgbà wo wá tún ni ẹ padà wá ká lè jíṣẹ́ yín fún wọn. Ah, ọjọ́ gbogbo lòkété mọ̀ òkété dáfá títí tí òkété ò rí fájọ́ mi dáa hmm. tún dọjọ́ mi ọjọ́ rẹ ọ̀dà àwòrán ilé ọ̀dà ẹ̀yìn mo wá ń lọ́nu wọn ò ní lọ ọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi hmm. wọn ò ní lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò désàlẹ̀ odò ẹ̀sìn la ó máa gùsà wo ó dìgbà kan náà. ẹ ra o ẹ ah. ǹlẹ́ o ẹ ǹlẹ́ o ẹ káàbọ̀ ìyá wa. ṣé wọ́n ti rí bàbá tí wọ́n wá wá ni. Ah, wọn ò láǹfààní àti rí o ìjọ mi ni mo dá fún wọn kí wọ́n wá rí bàbá. ó mọ̀ gan o ah. ọmọdé gòwọ̀n ló lẹ́wọ̀n ẹrù ṣé wọn ò mọ̀ pọ̀ ẹrù ọ̀hún yóò pọ̀ mọ́ ni àtọ́sí mọ́ ti ń lọ láàfin láì ṣe Sorry, mo diju mi ní ìsìn tó bá ilé pẹ́ kó o tó pè wọ́n wá wọ́n fẹ́rẹ́ lọ pè wọ́n wá. ẹ má bínú èmi ò ro lọ bẹ́yìn ṣe ro ẹ má bínú o tún dúró ẹ má bínú. ara ìdè bí ó bọ́ sí òní rí wọn. ifá àgbọ́nirègùn ìwọ lọ̀mọ̀ràn ìwọ lámòye ìwọ ló mọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ gbónúgún bá lórùlé ojú tó lé ojú tó kó pẹ̀lẹ́ o ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ rẹ ọmọ elépo lọ́bẹ̀ ń wo jàdí alẹ́ran lọ́bẹ̀ ń wo jẹran fífín alákẹ́dùn ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbìndègbín ibi wọ́n gbé rọgbà àhúndáhùn ibi wọ́n gbé ràwọ̀ lọ̀lọ̀ lẹ́ẹ̀dẹ́rẹ̀ ọmọ ìkọ́nà ọwọ́ òjò ẹ̀kọ́kùn òhọ́ra bí abẹ bí abẹ ló ń ṣe aráàlú ẹ̀gí ará òkìtì ẹ̀fọ̀n ire òdí méjì òdí méjì. ọ̀wù kí ló dé kí ló ṣẹlẹ̀. nǹkan kò ṣẹlẹ̀ ìyá wa wọ́n kàn ní kẹwàá yọjú sẹ́nìkan láàfin ni. ń dáná ìwọ ọmọ ọ lọ torí ẹnìkan ìbò níṣẹ́ rìn bọ́ bá ti dán wí fún wọn pé èmi náà dé tán. ó dáa ìyá wa ẹ má pẹ́. ó dáa náà lẹ́hìn. irú iṣẹ́ wo ni òní lájorí orúkọ ọmọ ọlọ́mọ ló dùn ránṣẹ́ dé tòrutòru èmi ọmọ ọlọ́mọ tí wọ́n lò ó kí kábíyèsí náà wá kan lára àwọn ọmọ mọ̀lẹ́bí ẹ̀ ọmọbìnrin tí ò tí ì bàlágà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ẹ dákun irú iṣẹ́ wo gan-an la fẹ́ bẹ̀. iṣẹ́ tó fẹ́ bá wa ṣe pọ̀ bàbá rí tàgíìrì àwa ò lè hù bàbá rí ọmọbìnrin rògbòdìyàn àjàkálẹ̀ àrùn inú ìlú wa yóò lè dópin òun gangan lẹni tó lè ràn á lọ́wọ́. Hmm ṣó o ti níran ẹnìkankan ni àárọ̀jọ́ musolókun. Hmm, kábíyèsí hmm? èmi ò ní ọmọ kankan ní sàkání ọ̀dọ̀ tèmi o àfi bàbá pọ̀ sún kéré ìrajà tá a wà lágàtà ìdí àárín ṣé èyí ń sì báwo jẹ́ ṣá. báwo jẹ́ kẹ̀ ṣòkòtò bọ̀dí ká ìdíbọn ṣòkòtò a ní kìdí ṣá ti máa wà nílẹ̀ lógòlóńtó kásá ti rógbin lọ tá a fẹ́ lò ló ṣe kókó. ẹ kábíyèsí ní kíákíá ní wàrà ṣe ṣà ní kò pẹ́ kò pẹ́ yìí èmi náà ó ránṣẹ́ sáwọn èèyàn mi a wá ọmọbìnrin tí ò tí ì bàlágà jáde a wá jáde. wá wá o ọ̀rọ̀ tá a bá fi sínú nìkan ní ń jàṣírí o èyí tá a bá sọ fẹ́nìkejì ó ti kúrò láwo o bẹ́ẹ̀ sì ni onílé apá ọ̀tún òfojú rewo ni ìmọ̀ràn ìkà sí ni tòsí ń gbà bíi káràjò ká má padà wálé mọ́ ni tọ̀kọ̀ọ̀kan lé ń wí. bẹ́ẹ̀ ni kábíyèsí. má jọ bẹ́ẹ̀ omi nìkan àgbà rẹ o àgbọ́yé. kábíyèsí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó ti yé mi kọjá abẹ èmi náà ìṣọmọdé yóò ṣeé ṣe òbúrú. ìgbà táyé ogun lọ́jọ́ sí ẹ̀là ni wọ́n pè kó táyé ṣe kó táyé ṣe o ọ̀rẹ́ mi lọ fi gba ìfẹ́ lásìkò ogun ìbò makànmakàn lóye nǹkan. ǹjẹ́ o ṣetán láti ṣe iṣẹ́ tí ìlú ọlọ́fẹ́ ẹgbẹ́ gbé fún ọ àbó ṣetán. mo ṣetán àti ṣe ohun nǹkan tí ń bẹ́ẹ̀ kápá mi fún ìdàgbàsókè àti àlàáfíà ìlú ọlọ́fẹ́. Hmm irúnmọlẹ̀ ó sì gbé ọ láti lè mú ìlérí rẹ òṣè ẹ̀yìn àgbàrá òjò kì í fòkòtò ire ayé gbogbo ò ní fò ọrùn. àṣẹ o ọmọ wí àṣẹ o oríta tá a wá dé yìí oríta tíṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ a mọ ogún ìpín o láàrin ìlú ọlọ́fin àti kórì a gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ohun tó fẹ́ gbà ká tó gbéṣẹ́ ìlú lè lọ́wọ́ ó yá kábíyèsí o. ó wù á wo. Eh? ẹ ń bá mojú òòṣà ni ẹjẹ́ ó pobì fòòṣà o ẹ ń bá mojú ajá ni ẹjẹ́ ó gbóúnjẹ fájá ìwọ náà tó mọ̀nà là ń tẹ̀lé sólẹ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kórìkòtò iṣẹ́ ńlá ni ìlú ọlọ́fin fẹ́ gbé fún ọ yìí o hmm. òòṣà òkè yóò sì jẹ́ kó ṣe láṣẹlá wá dárúkọ kankan pàtó tó bá wù ọ́ lákòótán dárúkọ nǹkan tó bá dùn mọ́ ọ́nú jùlọ ṣe ìbéèrè ń tọ́ ọ bá fẹ́ kí wọ́n ṣe fún ọ kí iṣẹ́ náà kó lè já ṣe pé ní kíákíá. wọ́n ti bá fẹ́. bẹ́ẹ̀ni. ẹ gbọ́dọ̀ kí ní jọ́rò máa di iwájú àṣà ta lèmi kórìkò tó ń wájú yín gbogbo ohun tẹ́ ẹ bá ti fún mi náà ló ṣe déédéé ara mi. Mm, mm, mm, àìṣe bẹ́ẹ̀ àìṣe bẹ́ẹ̀ wọ́n ní ká sí bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bí ó ti yẹ kó rí já tẹ̀lé ti fa sọ jẹ́ ká tọ̀nà tí ẹlẹ́rìí pé làálẹ̀ ṣe béèrè tó o bá fẹ́ ọ̀dọ̀ lọ. ìmọ̀ bóyá ẹlẹ́ bá sọdún fáwọn ọ̀rẹ́ mi. Hmm. àwọn wo ni àwọn ọ̀rẹ́ rẹ ọ̀hún. àwọn ìwé lẹlẹgbẹ́ mi mo fẹ́ kó wọn lẹ́nu jọ ó wù mí kí n pe gbogbo wọn sáà kórè ìyá wa nínú gbogbo ohun tó wà láyé ìkó èwe lẹ́nu jọ ń ló wù ọ́ bẹ́ẹ̀ o ò fẹ́ ilé o ò fóko o ò fẹ́ ẹṣin bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o ò tọ́ka sí wúrà òun fàdákà. kí ló dé wọ́n ní kí n tó wu ni ó yọjú n tó dáa wá lóhùn rè ibà àdá kó gbin lọ tí o bá wu ní ńkọ́ n tó wù ló o ẹ fi ilẹ̀. kájà kakurẹ ṣé ó wá lè dàbí eré àpilẹ̀ṣẹ̀ ni àbí ojú àpamọ́ jìnnà tán kó dàbí ara ẹran ni lórí àjẹran àjẹran ẹran tá a jẹ tán tá a sì gẹ́ ẹ̀dà lọ́jọ́ kejì ah, ah. ẹnu mọ̀ bàjẹ́ o bàjẹ́ fún kíni. Ah, ẹnu bàjẹ́ pẹ́ẹ́nù ò bá bàjẹ́ ni irú ẹran wo la jẹ rí irú ẹran wo láti yọ tá a ti ń dẹ̀gbẹ́ ẹ sọ fún mi irú ẹran wo la àti ìparí. ẹjọ́ ti ẹ̀kọ́ ah, ìbàjẹ́ pé ẹran tí oògùn dá ìsìnpa òun àwa la apá tóun ò pa nǹkan kan ṣé gbogbo gbá tó gbà tó ti ń sọ lẹ́nu ìjẹ́nu rẹ̀ ó gbọ́rọ̀ òrìṣà òkè ló kún lọ́rọ̀ sọ ah, ó mà ṣe o tóògùn ó bá fìyà jọ̀dẹ̀ nùgbò asọdẹdẹ ẹni tí ò mọdẹ ṣe mọ́ ẹ ẹ wò ẹ wò ẹ wò ẹ ẹ wà gbọ́ o síbí wọ́n ní àkì tó ní bá rìn ká mọ̀ tọrọ ọba rẹ̀ ẹni sọ ni kàkà kíkì ni wọ́n ṣakápọ̀ ẹkùn ni oníkálukú ó yà mọ̀nà sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o bẹ́ẹ̀ mo wí ẹ jẹ́ kó ogun dáìsí ó mọ ọdọ́ dẹ ẹ ṣe ká mọ̀ rẹ̀ ràn pa ó fẹ́ sàn ju ká mọ bógun dáìsí sọdẹ lọ síbí wọ́n ní kùkùté ò ní fọ́gbé epo ẹni lẹ́ẹ̀mejì ni tí àbá rẹ̀ ràn pa ẹ jẹ́ ọmọ sọdẹ ẹja

ọ̀rọ̀ mi là ń ké sí o ee akànjẹ́ pé yìí ò mú délẹ̀délẹ̀ ni lákàyé ọ̀sìn mọ́lẹ̀ onílé kankan kankan ọ̀run olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làtọ̀ nílé bímọ̀kímọ̀ bora <laughs> ogún wọn kì í délẹ̀délẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò tí wọ́n fi rù yọ ẹ̀ wọ́n ẹ̀ fi rù ẹ̀ fi rù yọ ẹ̀ fi rù yọ <laughs> ẹ̀ mọ̀ jayé orí yìí ṣàtìgbọ́ ẹ̀ káre. ẹ bàbá mi òde òdòbí ah! ẹ máa gbọ́ wẹ̀ abẹnukọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ onínú òní ònú ti kúrò lẹ́ni tí abálòde ijó. ẹ ṣe wàá rẹ ra. Eh, kàkà kọ́ rẹ̀ mi kíní máa mú rẹ̀ rodò máa fi ṣe ọmọ ẹja bìwẹ̀ gbàdà lóore <laughs> ẹ̀wọ̀n ẹja yé orí yín èmi náà ń jayé bí ẹ̀ǹjẹ̀ sùn ṣe é gbọ́ torí páyé ni irun mọ̀lẹ́ jẹ kú. Ah. <laughs> Ah, ah. ṣé bí wọ́n ní bí èèyàn bá dàgbà tán èèyàn máa yógun jà ni ah! bàbá rẹ yógun jà rárá. wọn ò yé bàbá mi lẹ ń fẹnu pẹ ń. ló bí ró. láàdúró gidi oko ah! ọba ni wọn ràn tá àrídá ẹlẹ́kùn sunkún mọ sun ẹlẹ́kùn lọ onímí sunmí ó mọ sun jo níní lọ oníṣòkòtò pé tí ni ẹlẹ́wù ẹkùn rí ẹ rí ẹ abikini gbọrọ gbọrọ ní kinní àná ẹ <laughs> bàbá mi ó burú bí àyè ọ̀tá ni. Ah, ọ̀tọ̀ ni ọ̀tọ̀ <laughs> ni. ìwọ gan-an ọlọ́run yọjọ́ ọmọ ogun àbí èṣù láàdùn. ta lẹ́yìn kí ló ṣẹlẹ̀. ìyá wa darí ló rán wa sí ọ. ewu làbọ̀rọ̀ rán ni sí ni onígbèsè tí ó bá ṣàlè gbẹ̀mí ò ní gbẹ̀mí ọ̀dà ẹ bá ń wí fún ọ ẹni bí n bá tó kọ̀rọ̀ dé ní ìrìn tí ń bọ̀ ń yọjú sí wọn. ó fi ojú. Ah! ẹ tẹ̀ fẹ́ pè ní ah! ó wà rẹ̀ yìí ni. ẹ̀yẹ́ wọn alùgbà alùkì alùwà bí mo alùwà gudugbẹ gudugbẹ ẹlù ẹlù tà ọ ẹlù. Kílẹ̀ kẹ kílẹ̀ kẹ àfilẹ̀. Ọlọ́run kílẹ̀ dé tó fi de ogun alálùpàmọ́ kù. Ìyá wa Àjàní ló jẹ lówó, wọ́n sì náà fi lúlù ṣe tiẹ̀ díẹ̀ bóyá oríire ó pè yóò lè wá sanwó tó jẹ ìdí ni tá a fi ń lù. ẹgbẹ́ ẹ̀yà ọ̀yà ẹ palẹ̀ mọ́ ẹgbẹ́ lójú ọlọ́mọ òtó ah. Ah, ẹgbẹ́ bí wọ́n ká agbóbá mi bíràn ẹgbẹ́ lọ́dà bí ara àbí wọ́n ń jẹta. ẹ filẹ̀ mo lérò yìí pé ìjà rin rí mi lórí ìdúró. ìfà ah, orí mi rèé o. agbo àtọ ẹ kí ló ṣe wá jẹ́ tó dogun alálẹ̀ ni mú ní pópó. ẹ ṣeun o bàbá jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo jókòó lé mi borí pẹ́ńlẹ̀ àdìrẹ ló wá bá mi ń lé o lólórí òun ti pẹ́ńlẹ̀ ó sì ti dìyà mọ́ ọ lọ́wọ́ ó ní kò sókun àyọ́nà mọ́ tẹ́lẹ̀ mi ò bá sì ti gbà á ó dẹ̀rọ ni kò fowó ṣòun rere mo bá ní ojú ní kúkú rojú ṣàánú wípé tó bá tokun ọdẹ dé kó mọ wádìí padà fọlọ́wọ́ òṣùpá kejì rèé o tí mo ti fojú mi kan borípẹ́ kò wá sanwó kankan fún mi ah, ah, ah, èmi náà wá lérí sí i wípé gbogbo kíbi tá bá ti pàdé o bàbá pàdé gbangba wọ́n fojú rẹ̀ rí mọ̀ bo. borípẹ́ ṣé bọ́rọ̀ ti rí nù. mo fẹ́ san àmọ́ egungun mi ni ò lè ẹ dákun sábà ń bẹ̀ wọ́n ń san. tíkẹ́tíkẹ́ nídìí oko ríro ọ̀rọ̀ọ̀rọ̀ nídìí ìsásùn nígbà tó fẹ́ wá gbowó lọ́wọ́ mi egungun ẹ lé o àti dówó padà fún mi ó wá dọ̀rọ̀. wo ìjàrin wọ́n ní lókèlókè lọ́wọ́ afúnni ń gbé tó bá ní tó lóun ò ní jẹ́ ká gbà wípé kò ní ẹni ara dẹ̀ kan kò ní roko dàrúkè ẹ filẹ̀ yóò sàn bí ó sì sàn àgémọ ló géun elédùà tó mú ọ síbẹ̀ ò ní mú ọ kúrò ń bẹ̀ òkè òkè báyìí lẹ mú ń ru sí ara wájú ni ọ ò ní dèrò ẹ̀yìn ẹ filẹ̀ ẹ máa lọ. Thank ẹ jẹ́ yẹ kó lórí burúkú rẹ̀ mọ́ ọ lọ ẹ mọ́ ọ lọ. kọrí ọ̀nà ah, ọba gúdúgbẹ. ọṣẹ ìjà ni ó rẹ ni tìjú ẹ. ẹ ń sọ ẹ̀yàn mu. àkọ́dá ayé mọ́ gbọ́ o mọ́ gbọ́ o ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ ó fọ̀rọ̀ dá ilé ayé olódùmarè dá ọ̀run ọ̀dádá tó dá fẹ́fẹ́ ọlọ́run tó dá omi ó olùdáńdá olùdáńdá ọba mi ọ̀kàkà gbéra ẹ̀ níjà olórí ayé ọlọ́run ọlọ́run àkọ́kọ́ ìgbẹ̀yìn àgbàrá agbára tí ń gbágbára mi o ọba mi àtògbójúlé àtògbàkànlé àtòwò lójú àtòwò bí ìran àtòjà ẹni g gbé ooo òrùn ọmọlógún ṣẹ́gun lẹ̀dọ̀mọ gbogbo ara kìkì etí akúnilórun mọ́tò gbé afúnilóúnjẹ mọ̀ pé bí àjòrè fúnni mọ́gbẹ̀jẹ́ n ó pò ó n ó pò ó n ó pò ó kìkì rẹ̀ o mo bọ́ lọ́mọ pé mo sùn láàrin ọmọ. pédélé pèké mo bọ́ lọ́mọ pé èmi bọ́lá mọ̀ pé mo sùn láwùjọ mọ́. pékélé péké mo bọ́lá mọ̀ pé a sọ pé àṣẹ ẹ ṣeun. kórì ìkótó mo mi ròdò. òrìṣà ewé mi ròdò. kórì ìkótó mo mi ròdò òrìṣà ewé mi ròdò. kórì ìkótó mo mi ròdò. òrìṣà ewé mi ròdò. kórì ìkótó mo mi ròdò. òrìṣà ewé mi ròdò. kórì ìkótó mo mi ròdò. òrìṣà ewé mi ròdò. kórì ìkótó mo mi ròdò. òrìṣà ewé mi ròdò. kórì àjọ ń lọ. ó pẹran àjọ jẹ́. àjọ ń lọ. àjẹ̀dọ̀ àjẹ̀fún àjọ ń lọ. àjòrí àjàpá àjọ ń lọ. ó sàṣe àbújẹ àjọ ń lọ. kórì olówó ẹyọ. ìgbà funfun ló sùn. ẹyọ owó ìlẹ̀kẹ̀ funfun òrìṣà. ẹyọ. ṣẹlẹ̀ ó ṣe wá dọ́gbọ́n oníṣẹ́ pàjáwìrì kí ló dé ẹ̀rù sì bà mí ṣé ò le. ó le o. báwo ẹ ṣe ẹ̀yin lẹ ṣoògùn àfẹ́rí fáyán ẹ̀yin náà lẹ tún ṣàrìnà kò fàdìyẹ ẹ pọlẹ kó lọ́jà ẹ tún polókó kó wa mú èyí ti jẹ́ ẹ̀yin èèyàn ló dé tà ń torí ọjà ajá tọ́jà tó ń béèrè pé ta ní ń jà lẹ́ǹkùn léhùn ṣé bí ẹ mọ̀ọ́mọ̀ dẹ pàkúté ikú lẹ̀ fún kórì ni àbí wọ́n ṣáà ní ẹni tí ò bá tí ìjábàlé òun ló gbọ́dọ̀ lọ pọn mi a sì mọ̀ wípé ìwọ ló gbàbá lé kórì àbí ìwọ kọ́. èmi kọ́ hmm. lóòótọ́ la pàdé. bàbá o olúwa mi o ẹrùrẹ. bàbá o. ṣé ìwọ ni ìyá ọmọdé òun. rárá o bàbá n kì í ṣe ìyá rẹ ẹ̀gbọ́n rẹ mọ jẹ. ẹ ọ́ dà ìwọ náà gúngé lóko ó sọmọ ọ̀bọ. gbọ́ ó tí ì mọkùnrin rí ni. bẹ́ẹ̀ ni bàbá. ìta kó n sàkà ní èmi lẹ́sẹ̀kẹsẹ̀. bàbá. mo lè mo lè. èèwọ̀ ni wọ́n rọ́ wá <laughs> ẹ fẹ́ mà sírí ayé irọ́ lẹ́pa ẹ̀dá tó lóun ó mà ti sùn máa kàn yóò pẹ́tọ̀pẹ́ létí omi. Ah! sàǹgbà fọ́ ìgbà fọ́ sọgbàsọgbà kan ò rí sọ o ah, ó bọ́. kò bọ́ kò bọ́ kankan ọjọ́ tí ewúrẹ́ bá fojú kan fá inú ọ̀gbàrá ẹ̀jẹ̀ rẹ̀ báyìí lóbi ó sùn. ẹ dúró ná kí lọmọdé ìfiṣe yín ganan ṣé torí pé wọ́n ní wọ́n wá sílùú ó sì ti gbà òun ló wá kángun sí. mi o òun ló kọ ogun sí kódà ó ti kọ ìjọ̀gbọ́n ó sì tún ti kọ kọ́rọ̀ jọ́gbọ́n. ẹ wá wo wọn ò bọ ọkágbó ẹ̀yìn ara rẹ̀ báyìí òun ni ó fi lànà ẹni òṣèlú tó gbà fún ni kó rí i kódà ẹ ò lè mú. wọ́n ilẹ̀ má dá lóbi mi o má dá inú bí mi o kí n tí ò kàn lọ lẹ́sẹ̀ kó má dìjọ̀gbọ̀n mọ́ lọ́wọ́ o

ọmọ ẹsẹ̀ kan báyìí kì í kú lójú ẹsẹ̀ ọmọ ní odi ni kò gbọdọ̀ kú sẹ́yìn odi. mo wí bẹ́ẹ̀ mọ́ bọ́mọdé bá darí sọ pápápá bọ́mọdé bá darí sọ roko ìroko àkó ọjọ́ ọmọdé bá darí sọ rúrùkọ láti rúkọ ẹ̀ wálé wọ́n rúkọ ẹ̀ wálé ni. irú ọ̀nà fi pa ilẹ̀ àbùkù wa dé bá ọ báyìí wọ́n jẹ́ kó mọ̀ wípé inú ilé ọ̀run mi làwọn ló bá mi ọjọ́ kọjọ́ tí ajá bá wọlé tẹkùn gbọ̀ngàn aṣọ. ìrọ̀lẹ́ àbòsí ń pọ̀ mí àbòsí ń pọn mi ìkádùn wa ó pe ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀. Hey atẹ́gùn tí ń fẹ́ lélẹ̀ yìí ṣé kò ní rọ̀jò báyìí o àbí ah, ṣé ò léwu. Ah, ẹ mọ̀ gbọ́ kábíyèsí ó nígbà ìwọ̀nú eh, omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn nù ah, nítorí kò yẹ kójú òṣù rárá débi pé kó kánlẹ̀ pín. ogun ti dé mo ti wá bọ́ wọ́pọ̀ kábíyèsí àárín ọ̀tá la wà á fúra ní kólódùmarè mọ́fà pa ọ̀tá ká wa ni ẹ dákun awo bó o láti ṣèyí sí ọ̀nà wo la fẹ́ gbé gbà téèyàn márùn-ún fi dúró ní mẹ́ta mẹ́ta tí mà ọ̀tá òfin ní jọlé wa lórí. Ah, kábíyèsí kábíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o díẹ̀ díẹ̀ o orí adé ó gbé ọ. orí adé ó gbé ọ o. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ o ẹ káre mhm. àdúpẹ́ Elédùmarè rọra o yóò yẹ ọ wọn lẹwọ àmọ̀dúpẹ́ ah, ẹlẹ́dàá o Elédùmarè tó tó rẹ o. ara wọn ò yá àṣẹ o èrò pẹsẹǹtì bí irú olómi tútù kan kì í gbóná yóò mọ ọ̀rọ̀ yín pẹsẹ ẹsẹ bí ẹmu díẹ̀ sí ẹmu ẹmu ẹmu bàtàyé ògùn lọ́jọ́ sí ẹ̀là ni wọ́n pè kó táyé ṣe kó táyé ṣe o ọ̀rẹ́ mi lọ bí. ifá porokoroko ọmọ ọ̀nà wọ̀lú adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá jẹ gbèsè ẹgbẹ̀rin ọ̀kẹ́ ó ní gbogbo ayé ni ọba ń sọ ó ní aṣẹ́wé ọ̀sán bẹ ó ní aṣùbì ọ̀sán bẹ bàbá wa ń safá bí ẹni sàgùn ń sàgùn bí ẹni safá ilé ńláńlá ní mọ̀ọ́mọ́ ilé ńláńlá ní mọ̀ọ́mọ́ orí òkè erùpẹ̀ ni yóò sùn kárẹ́ ní bárìn lọ́nà oko orí akọ ẹṣin ní gbákọ ẹṣin gorí abo ẹṣin adífá fún Ọ̀rúnmìlà wọ́n ní baba kò ní ṣe lé baba rẹ̀ pẹ́pẹ́pẹ́ Ifá gbọ́nlé Ifá rí wọn rí wọn Ifá rí wọn ni wọ́n ń pa ó lékè ni wọ́n ń ṣe ó ní ibi a ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbé ibi a ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀ ibi a ní kéku yàmákù ibẹ̀ ní gbé owó orí gburu gburu gburu bọ́tà bá pé gba níwájú bọ́tà bá pé gba lẹ́yìn ó lẹ́yìn lẹ́ṣẹ́gun gbogbo ọ̀tá yín pátápátá ẹ borí eléni ní ilé ẹ borí eléni ní òde ifá lónìí ifá lánàá ifá lọ́jọ́ gbogbo ifá kó o máa bá wọn gbé ọ̀rúnmìlà kó o má padà lẹ́yìn wọn àtikú àtàrùn àtẹjọ́ àtòfò kó máa gbénú ìgbẹ́wò wọn tówó tọmọ kó wọlé wá bá wọn lágbára lọ́wọ́ bàbá mi Ọ̀rúnmìlà ó dàṣẹ. ẹ mà ṣeun ẹ ṣeun adúpẹ́ o ah títí láéláé láì máa ṣèrántí olóore ẹ máa jìnnà sí wa ẹ gbọ́dọ̀ gbàgbé wa sí yìí o. ẹ má jìnnà sí wa bí kábíyèsí ti wí wọn o hmm. a mọ̀ pé èrèké ò ní bùdó gbogbo bí lọ́gbà lágbára yọmọ ju yín ṣe <laughs> Mm. ẹnìkan kan ọmọ lágbára òòsà òkè báyìí ló lágbára ẹ gbọ́ àmọ́ mo wá ní jìnnà sí yín jìnnà sí yín àrẹ̀mọ. ó bàbá wo òjòjò ní sowó kó má lè nájà kókó báyìí lára ọ̀tá le ò ní rẹ́bù ẹ̀yìn mọ́ ò ní rẹ́bù ẹ̀yìn mọ́. ẹ ṣeun bàbá ẹ lágbára elédùà ìwé kan lẹ́ẹ̀ máa pè ìgbéwé ni ó máa jẹ yín lójú ọ̀rọ̀ ẹ ṣeun. ó rìn kó agbára tá a fún ọ ọ̀sà òkè oníjà òsì lò ó àwọn ọ̀rùnmọ̀lẹ̀ oníjà òsì lò igba ọ̀rùnmọ̀lẹ̀ wà ní gbàgbára náà lọ́wọ́ ẹ̀ ọ́wù pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́jọ́ gàgbọ́n hmm. wọ́n ní àìsọ̀rẹ́ èrò káyọ̀ hmm. bọ́ bá pẹ́ tó bá yá èrò òrèlé rẹ̀ tó bá dọ̀la èrè òrègbó hmm. ẹ̀fọ́ òròdàn olúfà òròkun àwo ṣetán àwo òrèlé èṣù ṣetán èṣù òrèwàlẹ̀ àṣà àwo ńlọnù ìlọ́yà ẹ ṣeun ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o. Ah, ah, etí òkè. kábíyèsí o. àwọn èrò ìdá. ẹrù. ọkùnrin bọ́ta. ẹ ṣeun adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ẹ ṣeun. ẹ ṣe kíá ẹ ṣe wúrẹ́ ẹ ṣe wúrẹ́ ẹ ṣe wúrẹ́. ẹ bọ́ sìn. Mm-hmm. Mm-hmm bọ́ báyìí bọ́ báyìí bọ́ báyìí awo ẹ bá fọwọ́ bà. èyí wàá pọ̀ jù ẹ ń bo ni àwọn irú yóò bá ń dé <coughs> ń bo ni àwọn irú yóò bá ń dé. Ah, awo tewétewé là ń yàn kọ tepẹtepẹ làárà iṣu ewùrà tí káràún làárà gbìn ẹni ò lẹrù ló lẹrù. ó ṣe rí nù. ẹ mọ̀ sí òun gan. Ah. agbógiri ṣá èmi nìkan tán ah, mo dúpẹ́ ẹ ṣeun ṣeun ẹ ṣeun ṣeun bí ọ̀nà tó ṣoore títí tí ò ṣoore tán ayé náà dúpẹ́ dúpẹ́ wọn ò dúpẹ́ tán títí ayé lèmi náà mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ̀ ṣeun mi. ẹ ṣeun ẹ ṣeun. àrìnàkórè o. àrìnàkórè o ẹ mm. ǹdẹ ẹ tẹ̀lé ẹ tẹ̀lé mm. ẹ tẹ̀lé. ẹ ṣe o. bá mi o. ẹ káre ọ̀rẹ́ ìyọ̀ rẹ̀ àrò mẹ́ta tí èdè ọbẹ̀ nù. ẹ pé bàbá. àdúrà yẹn ó gbà. àṣẹ ẹ̀ní síta o lọ́wọ́ ń dẹ àdúpẹ́ ah. lọ́dọ̀ lọ. bàbá hmm? ẹ̀yin la wá rí bàbá kò le bàbá a ti dọ́gbọ́dọ́gbọ́n ọgbọ́n pin a ti gbìyànjú gbìyànjú kó sọnà ajá wa ti wá forí komi àwa rí i pé ó yẹ ká sá tàwọn ajúnilọ ni ìdí nìyí tá a fi wá bá yín bàbá gbà wá ẹ ṣàánú wa. <laughs> àjẹ̀yọ̀ ṣe ń dè mẹ̀jẹ̀sí a máa ṣe wọ́n bí ogun bí ogun a máa ṣe wọ́n bí ìjà bí ìjà lọ́lọ́sà ń gbòòrò mọ́ díẹ̀ ń ta ó ti pa kẹ̀kẹ́kẹ́ ó ti bọ́lé eré Sunday máa pa ọ̀tún ń sọ mọ́ apá òsì ń di ń dè mọ́ dì í ń sin gbẹ́rẹ́ ńlá líla ń jẹ jíjẹ tó ẹgbẹ́ mi ná ó dojú ogun rí gbogbo ohun tí tò mọ́ra sọmọṣẹ́ tí ì ṣe ṣé gbẹ́kúndé ran ẹyẹ tí ń gbọ́mọ ẹyẹ bí. wàyí o nígbà tẹ́ ẹ̀ ti ń re ìgbé ọdẹ tẹ́ ń lọ. tẹ̀ ń pa ìgalà ọya ń ẹ mọ̀ ti pẹ́ ní ẹnìkan nìyí àbí atẹ́gùn gbòdì nígbà atẹ́gùn gbòdì ẹ̀wọ̀n ṣe ìrántí pé ní èmi kìíní ní ẹ̀ ọ̀ ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ́ dà kí ni ẹ dákun bàbá. akèrègbè ní gbẹ̀gbẹ́ odò àgbà ní jẹ̀bi ọ̀rọ̀ gbogbo ẹ dákun bàbá àgbà ní gbà àgbà ẹ kọ̀ gbàgbà bá wá gbàgbàgbà tá gbà ọkọ̀ mọ́ ń bò lẹ́yìn kíní ránranran yìí ò ní máa fi gbá gún yàn lẹ́nu. bàbá mi láàlú ògiri oko akọ́lọ̀ńkọ́lọ̀ ọkùnrin ogun. ènìyàn tí ń bẹ nígbó tí ń dẹ́rù bàrá ìjù àlùjọ̀nú òrìṣà tí fagídí gbàdọ̀ bá lè gbé rẹ̀. ẹ̀yin lẹni ó sáṣẹ́ ó rìn sẹ́ àṣà tí bàbá ọmọ fi lẹ̀ lọ́mọ fi ń hun sọ adífáfẹ́ nìkan òkè ọ̀hún tí ó fàṣà bàbá tiẹ̀ sílẹ̀ tí ó mọ wáṣà lásà kiri èso ọ̀dàrà ló láre kékeré ògbìtán àrà ìlódé. èso ọ̀dàrà ń ló làre bàbá mi dákun gbà wá gbogbo ohun tá a bá fẹ́ pátápátá ni ó ṣe fún wa èmi kú tán lé olè lómiì bí ó ṣàkín oró bàbá mi ìwọ mo gbójúlé ìwọ mo fẹ̀yìntì mọ́jọ́jú ó tì mí láwùjọ àwọn ẹlẹgbẹ́ mi dákun dákun ṣe fún mi. kó o wòó pé gbogbo ayékáyé tí mò ń jẹ nígboro ọlá àti bàbá mi èso ọ̀dàrà ni. bàbá mi dákun ẹ dákun ẹ dákun. ohun ló dùn kalẹ̀ bí nǹkan mi yìí ẹ ó kì mí ó kì mí orí mi sì wù ó ń bójú mi aṣọ mi ńkọ́ ah. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín àmọ̀gbọ́n tá a dà sí i. Meta meta meta meta meta ẹ̀ta ń wo. ẹ̀ta ń ta wo. meta meta meta meta meta ẹ̀ta ń ta wo. láàlú. ẹ̀dìẹ̀ sọmọ nù ó bú sẹ́kún. tí ò sí àdédé rí ìwọ àtàwọn ọmọ rẹ. àtò ẹ jèrè ẹ̀yin obìnrin dúdú igbó ọba makin ọ̀pàké ọ̀làké ẹlẹ́sẹ̀ kan ti pa ẹlẹ́sẹ̀ méjì nítorí àwọn ọmọ mi ni mo fi pè yín ní pèjáyà ikú tẹ́lẹ̀ àti òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni mo fi pè yín wọ́n ní àwọn fẹ́ ìrànlọ́wọ́ yín o. ó ti dá a báwọn ó dì múlẹ̀ ó sì dájọ́ sọ ọ̀lẹ́ bọ́lẹ̀ ó dájọ́ jẹ o ẹnikẹ́ni nínú wa o kò sì gbọ́dọ̀ dalẹ̀ nítorí pé kí ni ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ńkọ́ yóò balẹ̀ lọ. <laughs> àwọn náà àwọn náà ń ti ń gbọ́ wọn làwọn ò ní dalẹ̀. ó ti dá a báwọn bẹ́ẹ̀ bá wá ní dalẹ̀ ẹ mọ̀ pa lógúnlógún o. wa. ẹ mọ̀ ìsàtẹ̀ ẹ mọ̀ ìsàtẹ̀. ẹ mọ̀ pa lọ́gbọ̀nlọ́gbọ̀n ikọ́ ìkọ́bálá agara ìdóńsẹ́ Elédùmarè ẹyẹkẹ́mi ó yá sọ̀rọ̀ fún wọn. bẹ́ẹ̀ bá dẹgbẹ́ etílé ẹ rò ó mú wálé bẹ́ẹ̀ bá dẹgbẹ́ ọ̀dàn ẹ rò ó mú bọ̀ ilé lẹ́bọ̀yé bọ̀ sí ọmọ inú odi kan ò ní kú sẹ́yìn odi àmọ́ o ìgbé àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ lọ ẹ̀rọ ìgalà lẹ́ẹ̀kọ́kọ́ pa níbi tó ti ń jẹ̀ fọ́ọ̀sì fẹ́ẹ̀rẹ̀ aya rẹ̀ títí tó fi dé kò mú òkun ìgalà yìí àti ẹ̀fọ́ọ̀sì ohun ẹbọ ní í ṣe òun ni ó jẹ́ ìdápadà oore tá a ṣe lẹ́yìn èyí kò síjà o kẹ́mọ́ mọ́ ọ lọ lẹ́mọ́ káfíò mọ́ ọ lọ láfè kóhun gbogbo mọ́ ọ lọ ní mẹ́lọmẹ́lọ ni. àmọ́ tí ẹ bá wá dán má ṣe wò láṣà tẹ wá dún ogbón àlùmọ̀kọ́rọ́ yìí ohun burúkú ajá lohun burúkú ohun burúkú ajá lohun burúkú dandan ni kọ́mọ odó bọ́ lọ́wọ́ ẹni gúnyán dandan sì ni kí ọmọ bọ́ lẹ́yìn ìyá ẹ àṣẹ ni. ẹ gbọ́ ẹ̀yin ọmọ yìí sẹ́yìn gbọ́ ṣé tí yín ò di ebi tí a wà yìí ìníkú tí ń pa ọmọ tí àti yín ọ̀ṣẹ̀ṣẹ̀ o ẹ mọ́ dalẹ̀ o àwọn ọ̀yọ́ àwọn ọ̀yọ́ gbọ́ kínní o. láàárọ̀ wá sọ fún àwọn ọmọ rẹ kí wọ́n sọ ara wọn gidigidi o nítorí pé kí ni ẹni tó dunni lọ ó lè dunni nù bí òkò ewúrẹ́ òpó òun òbí tiẹ̀ lóbùkọ́ àgùntàn bọ̀lọ̀jọ̀ kò pé òun òbí tiẹ̀ lágbò káyínkáyín kò pé òun ò tẹ̀sìn ọ̀daràn òpó òun òjọba o ìfí agbé kí fi kìyẹ rẹ̀ bá rọ́ ìfẹ́ àlùkò kọ́ ní fi kìyẹ́ rẹ̀ bó sùn lékeléke òpó wo kìyẹ́ rẹ̀ bẹ́ fún o iṣẹ́ owó àwa ayé ni ẹ ń gbọ́ ẹ wá gbọ́ o irọ́ lásán lajá dúdú ń pa o bájá bá ti kú kì í tún gbó mọ́ o nítorí pé kí ni òkú ajá kì í gbó ẹni bá wá sọ yìí pé hmm, yóò bára rẹ̀ níbi tí ò fẹ́. ìyá kéré mò ń mi o Ajíbọ́lá mò ń mi o gbogbo ẹlẹ́yẹ láti bá múlẹ̀ ìyá kéré mò mi o ìbàyà mi ọ̀kọ́rọ́ nìyẹn ẹ̀yìn ni aṣágbèrè arìngbèrè arìngbèrè gbèrè wọ̀lú ẹjí lóríta ọ̀run gbélé aké sọ́wọ́ ọlọ́mọ pé ó yalé wá bágún bá ń ta wọn wá nítalẹ̀ ní ta wọn wá mọ́ tẹ́ni wá mọ́ tẹ́sọ̀ ọ̀rọ̀ ọmọlẹ̀ yéé pàrìpà ìyá kéré mò mi o Àjíbọ́lá mò mi o gbogbo ẹlẹ́yẹ láti bá múlẹ̀ ìyá kéré mò mi o. Ah, o ṣeun. wọ́n lè ó gbàjọ o ti tán nù nù bá a ti dọkun. àdúrà yín ti gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o ẹ ẹ sọ̀rọ̀ àyàn mọ́ dalẹ̀ o mo mọ̀ wá ilé dáadáa. àwọn òbí tèmi náà mọ̀ wá mi dáadáa. mo ọ̀dà mo mọ̀ wá gbogbo yín ṣe é ti gbọ́ tiẹ̀ lọ́dájú yín pẹ́pẹ́pẹ́ ni ojú tiẹ̀ mọ̀ ẹ sọ̀rọ̀ àyàn o. ìgbà táyé ogun lọ́jọ́ sí ẹ̀là ni wọ́n pè kó táyé ṣe kó táyé ṣe o ọ̀rẹ́ mi lọ gbígbà yìí mo mọ̀ pé ó kóró àmọ́ bẹ́ẹ̀ báyìí lè mú nìsí ẹ̀ rí i pé jágá lára yóò ṣe ẹ mú ẹ mú ẹ. Ah, ti mu díẹ̀ yẹ yẹ kò sí kékeré àgbo egungun náà ní gbogbo rẹ̀ ń lọ ọyá lọ́ọ̀rẹ́ dáyọ̀ kó padà kó mú ẹ̀rọ ń wá kó wá ti pa ọ́ lára kó wá dáhùn dùbúlẹ̀ kan sùn díẹ̀ ẹ̀ ǹlẹ́. ojú mi o ojú mi sún o. ọmọlẹ́yẹ ọmọlẹ́yẹ ojú mi kí ni sí ọ ojú mi o ojú mọ bọ mọ bọ mọ bọ mọ bọ ojú o ojú mi ti bọ o ojú mi sùn mọ bọ mọ bọ mọ bọ rọra ẹ ọmọ nìyẹn pẹ̀lẹ́. jẹ́jẹ́.